ọ̀rọ̀ ìkẹ́ àti ilẹ̀ fún aṣíwájú wa nẹ́gbọ̀n muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá wa. nínú àwọn ọ̀nà tá a lè mọ fi bá ọmọnìyàn lò tá a lè mọ fi bára wa lò ní ìbálò tó òun ni pé kí a máa bára wa sọ̀rọ̀ nígbà tí abá fẹ́ gba nǹkan lọ́wọ́ ara wa àbí a fẹ́ pera wá sílé bóyá ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ àbí ṣe kan ṣẹlẹ̀ abẹ́nìkan ní ń bínú abẹ́nìkan la fẹ́ gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ ká try ká wú. kini n siiru ɛni bɛɛ ka wu silɛ yɛni pe awon nkan ti o wu kini n siiru ti o wu silɛ lati le sise daadaa taa fɛ ko se ani lati gbiyanju ka gba ɔna lati fi ba sɔrɔ yɛni pe a gba ɔna kan ba ɔma ne yɛ nígbà tá a bá ń bá a lò ọ̀nà tá a gbà fi cháàjì àwọn ìfúra rẹ mọ̀kan ìfúra mọ̀kan tí ó jò ó ṣe dáadáa tá à ń pè sí a ní láti gba ọ̀nà yìí láti fi bá a lò bóyá fẹ́ ṣiṣẹ́ bí àbó ti ṣe àbí ń ṣe lọ́wọ́. afẹ́kó fi sẹ́yìn sílẹ̀ àbí ń bínú lọ́wọ́ afẹ́kó kúrò níbi ìbínú yìí abóti sọ̀rọ̀ tí ọ̀dà àbí ń wà tí ọ̀dà àwọn afẹ́kó kí àwọn nǹkan yìí lẹ̀ àwọn abá sọ̀rọ̀ láwọn ọ̀nà kan tá a fi wó àwọn ìfura ma tí ó fi ma dáadáa tá a fi pè é wá sílé. tí ó fi tàkìbẹ̀ ṣe dáadáa tá à ń pè sí eléyìí nǹkan kan ni tó ṣe pé ó ní orípa tó dáa níbi ìmọ̀ fún káàkiri ìmọ̀ fún dáadáa sáàárín àwa mùsùlùmí ó ní orípa tó dáa níbi ìmọ̀ fẹ́ fọ́n oore sínú ọkàn ọmọnìyàn eléyìí ọwọ́ á ní oríṣiríṣi ọ̀nà tá a lè gbà láti máa pípa àwọn èèyàn wá sílé tí wọ́n fi tà sí bẹ̀ ṣiṣẹ́ dáadáa ìgbà míì yóò máa ṣẹlẹ̀. ká pe àwọn èèyàn wá sílé ká rán wọn létí dáadáa ẹni tá à ń bá sọ̀rọ̀ ká wá sílé létí àwọn oore kan àbáwọn ọlá kan èyí tó ti ṣẹlẹ̀ sí àwọn bàbá rẹ̀ èyí tó ti ṣẹlẹ̀ sí àwọn fámìlì rẹ̀ àwọn mọ̀lẹ́bí káfíńtà ti bẹ̀ òun náà wá sílé kó lè ṣe dáadáa afa mú àpèjúwe wá ọ̀nlá pèjúwe ọ̀fẹ́ kí ẹnìkan kó mójú tẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ kó mójú tó ìmọ̀ kó sì wá mọ̀. ó sì tọ́ fún un láti wá ìmọ̀ àmọ́ kò fẹ́ rí ìmọ̀ sí nǹkan kan ọwọ́ tẹ́ni yìí ti ń bọ̀ orí pé àwọn bàbá rẹ̀ ìdílé ni wọ́n àwọn gan fúnra wọn àáfàá ni irú ẹni bẹ́ẹ̀ ọ̀nà wo fi wú fílíǹsì rẹ̀ tó fi wú sílẹ̀. tí ó fi rí sísìn tó ń sọ yẹn ọwọ́ ara létí àwọn orin kan àwọn ọlá kan tó fi ṣẹlẹ̀ sáwọn bàbá rẹ̀ síwájú eléyìí yóò wá mú kóun náà tètè rí tó ń sọ. wọ́n ní lápèjúwe ká sọ fún ènìyàn pé ìyá ìyá nàlẹ́ ó làmà èrè ọmọ àpá ìrè ọmọ àwọn àfa àbúkà rọ́dùlù ààrẹ bàbá tó bí ọ onímọ̀ ni àfa ni wọ̀jà dùkà ààrẹ ìwọ bàbá rẹ náà àfa ni wà bẹ́ẹ̀ tó ka bẹ́ẹ̀ tó ẹ̀lmì ilé tí wọ́n ti bí yín àwọn àfa ló pilẹ̀ bẹ́ẹ̀ àwọn ìran tí onímọ̀ ni wọ́n ń ṣaláìmọ̀ kan fa akpebele alẹlẹ elimi wọn lè gbìyànjú kọ ọ lọ wá mọ wàhámẹlẹ wàháwó kálífàlẹ àbẹ àyíká gbìyànjú kó o gbé ògo fún ìmọ̀ kó o lè jẹ́ àrólé dáadáa fáwọn bàbá rẹ̀. ó rí i pé ẹni tí wọn náà bá sọ ilé yìí fún tó sì já sí pé ní àwọn bàbá rẹ̀ lóòótọ́ ìdílé ìmọ̀ ni wọ́n ti wá tọwọ́ àfilẹ̀ yìí ran létí pé àfa ọmọ àfa ẹ̀gbọ́ àfa ọmọ àfa bàbá tiwọn àfa ni bàbá tiwọn àfa ìdílé àfa àjọ ni wọ́n ti jáde. irú ẹ̀yin èèyàn báyìí là ń wá kẹ́ ẹ ní máa kẹ́ ẹ tún wúlò báwọn bàbá yín ṣe wúlò fáwọn èèyàn ó rí pé ní tiẹ̀ náà wù ní tiẹ̀ náà ṣe kí ni yóò wù torí pé ọkùnrin dáadáa ọkọ̀ kì ọkùnrin dáadáa ó fi kì í sọ ọmọ pé àbátí ń sọ ọmọ àtá gan ni tòun ti bó ṣe yọ ọmọ àtá tó yóò zùzá láti rọ̀ fún fi ọlọ́run tọ́ba débi tí wọ́n ti ń kí àwọn bàbá rẹ̀ pé ah, àfa bàbá ẹni yìí o ọmọ àfa ni òun náà tó ṣe gé ni yóò yìnrìn ẹsẹ̀ rẹ̀ padà. kátó wa sọ pé ẹni tí ò sọmọ ẹ̀ta tí ò wùwà burúkú tá a kàn fẹ́ kó níkàkú sí ìkọ́ ẹ̀kọ́ ẹ̀sìn àwọn agbèrú eléyìí àfi báàlù á rí èrì rẹ̀ mú wá sílé. Si bákan náà ẹni tó ṣe pé afẹ́kọ̀jagun afẹ́kọ̀jagun kọ́ darapọ̀ máa mùsùlùmí kájọ lọ jagun lógun ká bá àwọn gèfèrí jà kọ́ wá fẹ́ lọ ọ wàá kí orí rẹ̀ lọ́nà tí ó fi wú sóhun náà ò fi ní ságun. tí ó fi darapọ̀ mọ́ yín ọwọ́ ni yabna sojaan èrè ọmọ àwọn akin àwọn bàbá àti yín akin ni wọ́n ń sojo àwọn èèyàn ságun ní a fi máa ń pèrán ti yín ní abídógun àwọn bàbá àti wọ́n lẹ̀ yìí àwọn máa ń kẹ́rù wá látọ̀gún ni. takọ́ dẹ̀mù fàbáàrí jáde síta kó já lọ jagun já náà darapọ̀ máwọn tó fẹ́ jagun gbólóhùn yìí tá a bá sọ ọ́ fún ẹni tó ṣe kọ́fẹ́ sálógun tá a sì mọ̀ fáwọn bàbá rẹ̀ náà ní jagunjagun ni wọ́n àwọn èèkàn yìí lógun yóò wú lógun lásìkò yẹn àbí ẹni tẹ́ ẹ fẹ́ kọ́ náwó sẹ́sìn ó wá fẹ́ ya wọn ó fẹ́ ya kọ̀kọ́ gún kò fẹ́ wúlò kò fẹ́ sàánú ẹ̀yin dẹ̀ fẹ́ kọ́ wúlò ẹ fẹ́ kọ́ sàánú ẹ wá rí pọ́n ọ̀jọba bá rẹ̀ kò sí kí ni bá rẹ̀ bàbá tiẹ̀ máa náwó ni àmọ́ wọn ná wọn ò sí kí kò fẹ́ ná rẹ̀ wálé ojú rẹ̀ mára bá a sọ̀rọ̀ lọ́nà tó ṣe pé yóò fi mọ̀ kọ́ kó wọ́n ṣe dáadáa bí ká sọ fún un pé yabnal muhsini na ìrẹ́ ọmọ àwọn tí máa ṣe sàárà bàbá rẹ lọ́kọ́ mọ́sálásí báyìí. ẹ̀gbọ́n bàbá rẹ àwọn ni wọ́n kọ́lé ìwòsàn fún gbogbo àwọn aláìní níjọ́ kìíní àná. bàbá bàbá rẹ oríṣiríṣi àwọn oore lẹ̀kún oore ló sì kalẹ̀ kúnnù lùi àwọn àmọ́ tún lù ṣe ni wọn ò bàlú jẹ́. èyí táwọn ọba yín ṣe sínú lóyìí òun ní lọ lọ́hùn ní ọ̀parẹ́ yẹn ẹ̀yin náà gbìyànjú ẹ darapọ̀ mọ́rú sí orí yìí ó lè pé tí ọba fẹ́ ṣe tẹ́lẹ̀ òun náà ṣe kéde yóò ṣe dáadáa irú àwọn báyìí wá wà bẹ́ẹ̀ nínú alukur'an kẹrì ọ wà bẹ́ẹ̀ nínú alukur'an kẹrì nínú àwọn ẹ̀rí tọ́tọ́ fàṣírù eléyìí pé tọ́ bá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ tó fẹ́ kí wọ́n ṣe dáadáa kí wọ́n lókì kan tó ṣe déédéé wọn kí wọ́n lókì kan bóyá ọbẹ̀ pè ẹnìkan nísìnyí ọbẹ̀ ránṣẹ́ á wá ọlọ́dẹ̀wájú ọmọ dáadáa á kì í kọ́ sẹ́fẹ̀ ṣe rí o kì í kọ́ sẹ́fẹ̀ ṣe ọmọ òun dáa púpọ̀ ó sára ọlọ́mọ ara bẹ́ẹ̀ ni wà sórí pé yóò yára tètè dán ọ lóhùn àmúgbàtàn fẹ́ pé ọlárẹ̀wájú o ní o wọ́n máa kà mí lóhùn kọ́ lójúbójú rán kàràǹkàn owó ṣe rí kò ní dán ọ lóhùn tó bá sì dán ọ lóhùn yóò wà rìlọ́tàǹtì láti dán ọ lóhùn àmúwọ̀n ti kì í délé ó ti pè é ló téèyàn máa pè yàn tínú yóò fi dùn kí nínú rẹ̀ máa ṣe yọ da ọlọ́run ìgbẹ́ tó fẹ́ kó jẹ́ míyàn sí máa ń bá àwọn èèyàn lónìí ó rí pé dáadáa tó fẹ́ kó sí ó sì lè dìde lọ́ra búrẹ́dì fúnra rẹ̀ ẹni tó wá fẹ́ rán náà ń kọ́ ó ní wá wọlé ṣégé ni àwọn ìyá wa ń lo òkè mi tó wá fẹ́ rán mọ̀ kálí àṣẹ wọn kọ́ mi káàkùn tara wà wò tara wò tara lè wà wà sílẹ̀ wà ń bẹ̀ wọ́n. ó dà fún wa ọmọ dáadáa jọ́yàwó rẹ̀ báyìí jọ́yàwó rẹ̀ ìyá àtàmọ̀là lájẹ gbọ́nà lọ́wọ́ á wò tọ́wọ́n wà lọ́jà rí torí pé òun náà lóge ni yọ dáhùn bí yẹn ṣe máa ń bá yẹn sọ̀rọ̀ bí yẹn ṣe máa ń bá yẹn lónìí ẹni tó fẹ́ gbà kan lọ́wọ́ rẹ̀ àbúfẹ́ kó ṣe dáadáa wà á lọ́rọ̀ dáadáa tó sọ wà á ní ọ̀rọ̀ dáadáa tí ó sọ jáde wọ́n ló pàtó lọ́wọ́ bá fẹ́ bá a sọ̀rọ̀ pé kárẹ̀ spẹ́ǹtì anaduwa muhammad sallallahu alaihi wa sallam kásì máa gbé ọ̀rọ̀ wa lékè tọ́lọ́wọ́ àti tàbí àwọn tọ́lọ̀ wa fẹ́ bá sọ̀rọ̀ yìí ọlọ́wọ́ á kì wọ́n lókì tíri wọn fi wú táwọn náà lè tètè gba nǹkan tọ́lọ́wọ́n bá ń bá wọn sọ. ọlọ́wọ́n yá ayọ́ alẹ́bí na àmàlù ọlọ́ni mo pẹ̀yìn tẹ́ gbà mí gbọ́. látòkọ́ di mú báyìí náà yàda yìí láàyè wà rọ̀sọ́lé. ọlọ́ni ẹ̀yìn tẹ́ gbọ́ lọ́wọ́n bá gbọ́. ẹ̀rí ẹ̀yìn tẹ́ gbà nábì gbọ́. ẹ̀yin tẹ́ ndị gbà kọ́jọ́ gbèǹde àlìkè àmọ́ ṣẹlẹ̀ níjọ́ kan ẹ̀yin nígbàgbọ́ sí iná tẹ́ sì nígbàgbọ́ na náà ẹ̀yin tẹ́ bìlífù nínú ọ̀rọ̀ tá à ń sọ̀kalẹ̀ fún yín bẹ́ẹ̀ ìlà ìwà sórí fẹ́ ṣe ẹ má Ịtọlọ ń bá fẹ́ ni kẹ́yìn náà fẹ́ ẹ wó kí ìtọ́lọ̀ fi kì wá tó fi kì àwọn mùsùlùmí àná ó sì yẹ ẹ wó kí tó fi kì wọ́n kọ̀ọ̀kan sọ pé yá àyíwá ó fi wọn kò ní mo pẹ̀yìn gbogbo tí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ọba tọ́lọ́mọ bá wá wa bóyá ọbẹ̀ ní a máa ṣe nǹkan ni ká máa ṣe nǹkan yọ sábà máa sọ pé gba ọba gbọ́. ẹ dákun ẹni bá fi yìí náà ròyìn sínú ó dùn àbí ò ní dùn ẹ inú máa dùn àbí ò ní dùn inú ó dùn ìròyìn dáadáa ní tí kálukú wa náà fẹ́ gbọ́. ẹja tó má pèjúwe mi o. ọlọ́run fẹ́ sọ fún àwọn ọba ní ìsirahì ẹ méjì àwọn èèyàn wa nítorí àsìkò. mariam ìyá ayé sá. rọ́dí ọláwù tààlà àná kọlọ̀wà sàlékún ìyọnu fún lálùkì àmà ọlọ́nsọ̀rọ̀ lẹ́nu kùrán nígbà tó bí sá aleyhi sọlá tó wọ sọlá táwọn ìjọ rẹ̀ wá nìyí àwọn fámìlì rẹ̀ tán fẹ́ bá a sọ̀rọ̀ tán sì fẹ́ kọ́ sọ òdodo fáwọn. wọn fẹ́ kọ́ parọ́ wọ́n sì rí i pé tó bí ọmọ tó bí èèmọ̀ lọ́jẹ́ fáwọn gbogbo ló ti gbé wá wọn ò rí kó lóyún tẹ́lẹ̀ wọn ò sì mọ́kàn fáwọn òmá wọn ò dẹ̀ ṣe ìyàwó rẹ̀ wọ́n wá gbọ́mọdé lọ́sàn gangan ṣé yóò lẹ́nu àbí òde lẹ́nu wọ́n sì fẹ́ wọ́n á kì í ló kì dáadáa. ẹja gbọ́n tí wọ́n sọ. wọ́n ní yá ọ̀tá àrùn ìrẹ́ ọmọ ìyá àrùn àrùn náà láàrin wọn jọ́nà lọ́hùn rọ́jò ló ń sọ̀ọ̀lẹ̀ èèyàn rí ni wọ́n wá kì í mú èèyàn rí ọ̀gbọ́ wọ́n wá kì í mọ èèyàn rí. ya أخت هارون إيوه ya يا bí ìgbà tí lápèjúwe lóṣè nínú láàrin àwọn olóṣèlú olórí wa jẹ́ àbí bẹ́ẹ̀ ni kí wọ́n wá ní kí wọ́n fẹ́ pè ọ́ kí wọ́n wá pè ọ́ mọ́ olórí kí wọ́n pè ọ́ mọ́ wọn ò pè ọ́ ló kọ́ lọ́dà rẹ̀ wọ́n wá ní pé àbúrò president buhari sọmọ pé àwọn èèyàn ọ̀dọ́ ọmọ ń bẹ̀yẹn tẹ́lẹ̀ ìwọ gan fúnra rẹ ìdókò rẹ ọ̀sẹ̀ kẹ́lẹ̀ yóò yàtọ̀ tó bá jẹ́ pé níjòkó yẹn tẹ́lẹ̀ one thousand lọ fẹ́ fún wa ọ̀ ní mẹ́gbàtọ́ yọ ten thousand jáde ọ̀nà owó mọ́tò rẹ papọ̀ torí pé àwọn yóò ṣẹ́ẹ̀dì òbí sọ báyìí pé eh, àbúrò buhari president buhari tẹ́yẹ́yẹ́ máa ń ṣe àlọ́.

wà lè ṣe gẹ́ni kìí ṣe tọ́ọ̀dù kìí ṣe oníwàkiwà ẹni rí la bàbá rẹ sí wà máa ká na fi ọmọ kìbàkì yá ìyá rẹ náà sì ní àmọ́ lóní sínà àmọ́ ìyá rẹ náà lóní sínà ń bó ló ti rọ́ ọmọ bó ló ṣe ṣe ọmọ ọwọ́ rẹ̀ bó ló ṣe ṣe àwọn fámìlì rẹ̀ ṣẹlẹ̀ bú

àbí ń jáde ní wọ́n ní àlàyé sí ojú bàbá rẹ̀ sì ní fún bàbá rẹ̀ ní rí ní ìjáde gbọdọ̀ tí wá rí tí ẹ èmi yá rẹ̀ náà sì ní mi dọ́kọ̀ gbọdọ̀ tí wá rí sí ẹ àsánù mi sọ́rọ́ kọ́mọ yẹn náà ní tó bá jẹ́ ọmọ tó dáa ní wo mí tó bá jẹ́ tó dáa ní omi lè wá lérò lójú rẹ̀ yóò wá wò báyìí pé káyà torí pé ó wò pé àwọn tí wọ́n lè kì í mọ́ náà ni wọ́n ń kì í mọ́ ẹ̀ wọ́n dẹ̀ ní òṣèré àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà àwọn bàbá wa tó wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ìtọ́sà àwọn ọmọ mi ń bá wa sọ̀rọ̀ náà wọ́n ní bolo ti rọ̀ mọ́ yá mọ́ ẹni tó bá fẹ́ gba kan lọ́dọ̀ rẹ̀ wọ́n lè yẹn máa dábí síwájú ni ó lè tẹ̀lẹ̀ tútù yóò dá mi síwájú yóò tẹ̀lẹ̀ tútù kọ́ sọ̀rọ̀ kọ́ da jáde lẹ́nu yóò lọ ayé ṣe dára tó fẹ́ kó sí. eléyìí nínú àwọn ọ̀nà èyí tí ó dáa láti máa fi bá ọmọlàkejì wa lónìí. bóyá lápèjúwe ọmọ ìyá rẹ ọbẹ̀ ṣàìdá fún ọ ọbẹ̀ pọ̀ lẹ́kún ọbẹ̀ gbé ọ lọ́wọ́ àbúbẹ̀ ṣe tí ọ̀dá bóyá bọ̀dá rẹ ti ń bọ́ wí wọ́n gbọ́ lójú fẹ́ gbọ́ mú ọwọ́ pẹ̀lú ah, my brother my brother yóò tún wò kó tó ń pè é òun pè òun mọ́ra rẹ̀ àánú máa gbé e my brother please àmọ́ tó ọ̀gá sí please please sórí pé ìyẹn ò lè ràn ká tó ọkàn my brother my my elder brother please my elder brother please àkótó mọ̀ mí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìwọ náà wọjọ́ sí musa tọ́lọ̀ gbòmí alátọ̀dọ̀ ọlọ́run ọba tó wá bá àwọn àwọn bàní ìsọ̀rọ̀ yìí tí wọ́n ti ń sin ògédègbè màlú tí nàbíyù láàyè àrùnà sí bẹ̀ láàrin wọn tí musa wá bínú tó sọ wà láwọ rẹ̀ nù ó wá kọjú sí haruna pé a wọ́n sì ń bẹ́ mí báyìí wọ́n sì ń sin òòsà ó wá gbà mú fi nákànákà o fi iná kànáfà pé ìwọ haruna fẹ́ pè wálé ó fẹ́ pè fínísì ẹ̀ wá sílé kò ní sọ mí lẹ́ o àyàsẹ́ mi mọ̀ á ní wọ́n máa ṣe ni kò sọ bẹ́ẹ̀ kí ni haruna wíjọ́ náà lọ́wọ́ kọ́ọ̀lá yàgùnà ọmọ rí ọmọ ìyá rẹ̀ ìwọ́n ọmọ tí ẹ̀jẹ̀ pa wá papọ̀. tí a kan náà bí wa ẹ̀jẹ̀ kan náà ni wọ́n jọ dà sí wa lójú ọba sì sọ ọ́ lẹ̀ wọ́n là gbéra hàn sí i eré mi tó ń gbó yìí lára bí ó mọ̀ ọmọ tòótọ́ ó wá pè ọ ọmọ ìyá mi tòótọ́ sọmọ pé ara musa náà ṣe ni ó wálẹ̀ ó wálẹ̀ àbá rẹ̀ ń bọ ewì ilé ilé kí wọ́n ń bọ wọ́n ń jọ lẹ́gba oṣù tó ní kí wọ́n fi ó sì yé pariwo ẹjọ́ ẹjọ́ ẹjọ́ nìkan kọ́ wọ́n fẹ́ kọ́ kàánú rẹ̀. ọwọ́ alẹ́ kankan mọ́ ẹ́ ó ṣe kí ni ọlẹ́ kankan mọ́ àfa mi ẹjọ́ olùkọ́ mi ẹjọ́ my ustaz. ó sì lábá lọ fẹ́ sọ náà ni bíláyà lè kàyà ustaz bíláyà lè kàyà ustaz. sọ fún òun náà wò pé ó yẹ pé ta ni wọ́n pè dáadáa ó dáadáa fi kìtìnù rẹ̀ ò ní dùn ẹ̀ sọ́wà mi ò Ibrahim aleyhisalatu wasalam. Nígbà tó fẹ́ kí bàbá rẹ̀ ọmọ ẹ̀yẹ kó se mọ́. ń fi ohun ìjẹ́ ọmọ sí bàbá ife ti bàbá rẹ̀ yá abat yá abat ilẹ̀ bàbá mi kódà kò ní yá àbí ọmọ bí yá àbí ò ní ṣe jẹ́ ni kò ní kò ní strong tó láàrin yẹn ọwọ́ ni yá abat ilẹ̀ bàbá mi. bó ni eléyìí ṣe máa ń sọ yìí náà kì ṣe my father o o ma my dear father my dear father látàrí ṣe tọ́ ọ nígbà wá ní my father lásán tó gbọ́ òrí wí my dear father látàrí ṣe tọ́ ọ ẹ má sin èso ọ̀dà kéèyàn má sin èso àwọn. إن الشيطان كان للرحمن عيسيا يسكرني إليش بجسي وبا الرحمن يا أبت my dear father إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا náà bá ń bá àwọn èèyàn lò afẹ́ gbà kan lọ́wọ́ wọn ni afẹ́ kún kùn bì kan ni ẹ̀yà mọ́rú ọ̀rọ̀ tá a mọ̀ sọ jáde. ọmọ tó fẹ́ bá sọ̀rọ̀ tó fẹ́ kọ́ gbọ́ ó ti ń ya ti ń la gidi gbogbo ya ti ń ba sọ́kọ̀ gbọ́ wọ́n náà tún wá débẹ̀ wá ní tájú wọ́n fẹ́ bá wí ni à ó ti tọ́ lóhùn. ó máa sọ fún wọn pé ẹjẹ fẹ mi ní ẹjẹ fẹ kó ra ẹlẹ ló ń sìn mí náà lẹnu bá sọrọ ní sọ pé tábì ó lọ àmọ́ òní aka ara akàrà kọ́ lè lára báyìí ní àtàjù dé ọmọ dáadáa kí ló ń ṣe ẹmọ jà mọ́ ẹ ó kó òkìlẹ̀ kí o mo mọ̀ ni ìjọba ayé ni ọ̀rẹ́ bá wọlé lọ àwọn ọ̀nà ń bí gbóná kù sórí pé àwọ̀ ẹ̀ kò ní dáhùn tó bá rọrùn kó gbé ọ yóò fún ọ náà lójú kan yóò gbọ́ lójúmọ́ yóò fi kíní torí pé ọ̀mọ̀rọ̀ bá sọ. ó dáa ká lówó àwọn nǹkan báyìí eléyìí ni yóò mú ìdàgbàsókè bá àwùjọ wa yóò máa mú ìdàgbàsókè bá ọmọ ẹ̀yà wa nítorí pé gbogbo tí ó jẹ́ kí àwọn èèyàn kí wọ́n lè ṣe ń tẹ́ fẹ́ kí wọ́n ṣe nǹkan iná lẹ́ fi ń pè wọ́n láì ṣe pé pàrọ̀ o torí má ní pé ńgbà tí a ti wá sọ pé ká máa fi àwọn nǹkan tí ó mú yẹn eré yẹn wò ká fi bá yẹn sọ̀rọ̀ kó fi ṣe dáadáa àbí kó fi fi bàjẹ́ lẹ̀.

fàdákàrà súnmọ́rọ́ bí fàṣọ́lá. a fàṣọ́lá ọlọ́dúnrún wa àbí fàṣọ́lá kọ́ òun ni a ẹgbẹ́ ọlọ́run fàṣọ́bí lẹ́ẹ̀mẹ́ ta. sẹ́ẹ̀rí pé oníjìbìtì nìyẹn oníjìbìtì nìyẹn àbí kó wá ní ẹrí àwọn aláṣẹ ìwà bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n o náwó náwó ni wọ́n o wọn náwó lójú ẹ̀rí o náwó náwó ni wọ́n o a níjẹ́ òní wọ́n kò wọ́n sóde kan wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà a bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n o níjọ́ náà lọ́hùn káì mo yanu báyìí ìtọ́sí ìjábọ̀ lẹ́nu àwọn yóò tún wá wò báyìí pé aláwọn náà bẹ́ẹ̀ ṣe wò àwọn náà yẹn dún iṣẹ́ lòmíì lẹ́ẹ̀kan náà odidi five hundred thousand naira ni wọ́n gbé kalẹ̀ mo sì mọ̀ kí wọ́n tún ná jù bẹ́ẹ̀ lọ lónìí mo mọ̀ kí wọ́n ná jù bẹ́ẹ̀ lọ lónìí. bẹ́ẹ̀ sì ni kọ̀sẹ̀lẹ̀ rí o kọ̀mọ̀ ẹ́ ní tẹ́lẹ̀ o akọ́ tí ọba pàdé ni o kò sì gbúrò rẹ̀ ń bìkan o ru ilé ìjàmbá ni àbòsí ni ìsọkúsọ ni ẹsẹ̀ ọ̀tọ́rẹ́ ní ìlọ́dọ̀ mo rò pé afa àwọn jábìrì ọ̀dẹ̀ ọba ọ̀tá àdáhàmì. àti abdullahi ọmọ abbas ọmụ àwọn àlàmà kí abdullahi ọmọ abbas ọmọ ọkọ ànábì nínú ọ̀nà táwọn sọ̀hábà mú wá sí fún abdullahi ọmọ abbas lé wọ́n máa ń gbé ipò rẹ̀ jáde wọ́n máa ń máa ń gbé ipò jáde. tó fi jásí pé ní òun náà ó lè ṣe táwọn gan expect. yábìrì sọ pé tó bá ń bá abdullahi ọmọ abbas sọ wọn ní abdullahi ọmọ abbas lọlé rẹ níjọ kan ọfẹ lọ kọ ìmọ ọfẹ lọ sí kíni sẹbùkọ ọmọ kékeré ni nígbà tí ó kú láyé tánàbí ó kú láyé kò jọmọ tá a sí lọ. tàbí kò lè sí ìlẹ́mà púpọ̀ ní ma wá wá káàkiri ọ̀dọ̀ àwọn tí wọ́n tó ti wọ́n ti jẹ́ àwọn sọ̀hábà tí wọ́n ti síwájú rẹ̀ lọ́dọ̀ wá lọ ti pé sọ pé ọlọ́ba wa fún un ní kò ti ń lé gẹ́ni ń wá ẹlòmíì ó ti pé á ti àlùbáríkà fáwọn àwájú ni. òun ò ní dààmú mọ́ kò ní wá mọ́ eléyìí ò kì í sori dáadáa anábì ti tọrọ àdúrà fún bí kọ́nà ṣe láàbà àmọ́ tòun ti bẹ́ẹ̀ òun náà ṣe kí wá ọ wà lọ sílé jábìrì jọba bí jábìrì ṣe rí jábìrì ó kì í délé gbólóhùn ti jábìrì sọ fún mi pé ìyá fún mi máa já àmì. ilé ọmọ ọ̀nkú ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kílá rí gbọ́ o. ala àrísẹ́lítà ilé ìyẹ̀wò àti ìka. àwọn ìbá sì rán mi sí ni kí n wá bọ̀ tí bàbá fifty seventy kọ́ máa sọ fún ọmọ thirteen years pé kí ni ìrẹ ọmọ ọkọ ànábi ọ bá sì ẹ̀nà lè ṣe mi kí n wá ṣe kíni kí n wá bọ̀ kí ló gbé ọ wá abdullahi ọmọ abbas òun náà wá dáhùn òun ni àná àhákó àná àtìkà èmi ni mo tọ́ láti wá bọ̀ torí kéde mo fẹ́ wá náà èmi mo tọ́ láti wá bọ̀ torí kéde mo fẹ́ wá náà kí la fẹ́ yọ̀ wẹ̀ pé gbólóhùn tí wọ́n ń sọ fún yìí gbólóhùn tí wọ́n ń sọ fún yìí gbólóhùn tí wọ́n fi ń gé kiri rẹ̀ ó dìde ni òun náà wà lè tún ma bàbàrà tí ń ṣe sí ẹni tó kì í lónìí tó bá dọ̀la yóò tún lọ lé rẹ̀ lọ́la yóò tún lè gẹ́ni yóò tún lọ wá wọn àwọn eléyìí mọ ìwà ọ̀dọ́ wọn láti kẹ́kọ̀ọ́ sọ kábà tí ọmọ yìí ọmọ kéwú tó ti pé àwọn ọmọ kéwú nìyí ìmọ̀ ẹsẹ̀ wọn bá sọ ṣe ṣe sùúrù ni kò lápẹ́lẹ́ kankan fún wa bó ṣe lè kọ́ ma bó ṣe lè kọ́ ma àwọn ọ̀rọ̀ tí ọ̀dá ní gbogbo ọgbà wọ́n sẹ̀ wọ́n ọ̀sẹ̀ ọ̀rọ̀ gbàǹkó gbàǹkó gbàǹkó gbàǹkó ní wọ́n sọ. kò sì mọ wọ́n ṣe mari àbá ọ̀dẹ́gẹ́ni kò mọ wọ́n ṣe mari àbá tó bá gba tòní lọ́dọ̀ rẹ̀ tó bá kò ní ṣe gẹ́ni. àní mi ní lọ́ọ̀dà fáyín mọ́jà rẹ̀ wọ́n wọ́n sọ̀rọ̀ sí yẹn ni kò tí ẹ̀ mọ̀ yẹn pálé ọmọ yẹn ti kíni mọ̀ yẹn pálé torí kóhun náà níbi àpọ́lé ọmọ tọ́dọ̀dọ̀ rẹ tó fi se mọ́rí àbá rẹ̀ tó se mọ́rí àbá tó sàdọ́ àbú barakallah ọ̀fíì ofi, ọ̀fíì sọmọ pé tó la, dọ̀la ó dùn gẹ́gẹ́ ní ọjọ́ wa ẹnìkan jọ̀kan ní mọ́ríkàsì láyé dé náà ni torí pé àwọn yìí ń wọ́n lójú tí ara kò sí ọmọlúwàbí lọ́wọ́ àpọ̀lọpọ̀. àwọn àgbàlagbà wọ́n máa ń fi ikùn wọn ṣeré báyìí lẹ̀ yóò pé wọ́n ní kábàlagbà ó bẹ́wò ó bẹ́wò wọláì àwọn yìí wọn ò lẹ́kọ̀ọ́ rárá tọ́ ọ bá sẹ̀ àárín ìtàlá wọn ni ọwọ́ lọ́jọ́ kọ́ lẹ́yìn ni èmi mímọ̀ lọ́wọ́ wa wọn ò sì lẹ́kọ̀ọ́ kan tí wọ́n kọ́ wọn náà o wọ́n ní ẹ máa gbọ́gàlagbà sí lẹ́yìn ni ìyẹn sì ń gbọ́gàlagbà sí lẹ́yìn èyí náà wo ọmọ kékeré lọ́fẹ́ kọ́mọ̀ lọ́dọ̀ àgbàlagbà yìí o àgbàlagbà yẹn rí i pé ẹni yẹn lápẹ́lẹ́ kan kí ló sọ fún yabna amirọ̀sọ́lẹ̀lá o ń fi àpọ́nlé ìdí bá a sọ̀rọ̀ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ wá wá mọ̀ sọ́dọ̀ wa wá torí pé tí wá mọ̀ sọ́dọ̀ rẹ̀ wá wọ́dọ̀ rẹ̀ wá torí ọ̀yẹ̀yẹ rẹ̀ aláboró ni ọ. ọlọ́run bá ń bèrè sí pọ̀ láwọn ẹlẹ́kẹ́ o àgbàlagbà yìí wá nì ọwọ́ àṣẹ kan náà àbáyẹn àbáyẹn kéré sí o àbáyẹn kéré sí o ọwọ́ àṣẹ ẹ̀yìn jáde ẹbẹ̀wò wáyé sí bẹ̀wò wà sàrẹ́gbà nípò sà àbáyé bá yarí ẹ tún yarí fún mi ọba tó sà gbàgbà yẹn ni mo máa gbìn ẹ lọ ní sí ẹgbẹ́ rẹ àbáyé bá wà ní kẹ́rà bẹ́ẹ̀ ni sábà yẹn ti bínú jáde àìwá mọ àwọn èèyàn ní wọn lójú ti bẹ òun yẹyẹ bẹ́ẹ̀. àwọn tá lọ bẹ wọn máa ní àwọn máa ń wo ikùn àgbàlagbà sórí báyìí àwọn kò bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ wà ní bẹ́ẹ̀ wù ẹ̀bẹ́ wù ẹ̀bẹ́ wù wọ́n á ní kí mi ò sáré sílẹ̀ yìí ò dáa ilé yìí sì tọ́ da aburú ni. bẹ́ẹ̀ náà ni zayd ọmọ thabit tóun náà wá fẹ́ pe abdullahi ọmọ abbas tòun ti bó jẹ́ kó fẹ́ wá kíw lọ́dọ̀ rẹ̀ ni ó pọ̀ tí ma fi ń pè mí wọ́n ní abdullahi ọmọ abbas tó bá rí nǹkan ọ̀gùn tí zayd ọmọ thabit gùn yóò bá fa ìjánu nǹkan gùn rẹ̀ yẹn wà tó lè yọ́ máa bá fa ìjánu rẹ̀ nítorí pé àpá rẹ̀ ni zid ọmọ sábìgà wà sọ fún abdullahi pé tànà ha yàtúnà àmì rọ́ṣúlélá ìsọ̀rọ̀lá àdìwọ̀sálà tí náà kún mìíràn sílẹ̀ kúrò ń bẹ̀ aha èrè ọmọ akọ anabiwa muhammad sọlọlá àdìwọ̀sálà ó sì máa bá mi fara nkún mi zid náà wà dá hakaza nàkó àlùbí ulàmà iná wọ́kùbàrà iná báyìí láti gbọ́dọ̀ máa ṣe pẹ̀lú àwọn àfáà wa àtàwọn tábà jẹ́ dà wa agbọ́dọ̀ sàpánlé wọn ni ànábì lọ pa wá láṣẹ bẹ́ẹ̀. ẹ̀dá kò tani ọ̀sán fúnra wọn náà méjì ẹ́ abdullahi ọmọ abá sọ rí pé ẹni yìí ń pọ̀ wọn lé yọ̀ọ̀fẹ́ wọn lọ gbà wọn lọ́dọ̀ rẹ̀ kò ní sáfún kò ní sáńlé kéwù bákan náà zayd ọmọ sábìtì náà rí i pé ọmọ yìí mọ ìmí ó mọ ìmí yóò tún bá mi fa rànkúnmí mi yóò sáré máa dà mọ́lẹ̀ fún ọmọ dáadáa lélẹ̀ ọwọ́ aláfọ̀ ráyè fún yóò sì ráyè fún ọ. wọ́n ní ẹ̀fọn ti ẹ̀rù máa wáyé kakọ́tẹ̀ máa kọ́ mi kọ́tẹ̀ máa kọ́ mi kí n tún máa yóò ráyè kò ráyè fún ọ torí wọ́n gan ọ̀sẹ̀ gẹ́ni ó wúlò pàtàkì àfáà ọ pàtàkì àfà a ní gbogbo àtàbá kan wọn láwọn ráyè wọn àráyè fún ọ bó ọ̀nà bá gbogbo ẹ̀kọ́ ti dọ̀lá àfà tó ní àpọ́nlé pápá ẹ́ ó rí pé àfà náà ṣe kíni yóò ṣe dára fún ọ náà ẹja mú ọ̀rọ̀ kan sí wa láti fi parí ọ̀rọ̀ àwọn kàwárì kọ́lọ́bà àpọ̀nà mọ́ ẹjá wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn tí àbúlá máa bá tó fi sọ̀pọ̀lọpọ̀ nù wọn dẹni rí nígbà tí ìjà ṣẹlẹ̀ láàrin muawiya àti aliyama abitọ́ọ̀lù tí wọ́n bẹ̀rẹ̀ sí ní para wọn. tí wọ́n padà wá béèrè fún sólò láàrin ara wọn àtúnṣe àwọn kàwárí yìí wá rí pé áá ah, ah, wọ́n wọn ṣàtúnṣe àwọn ò ní ìdí ẹ̀ àbúrò máa jà lọ ní àbí kí á lè ṣe gẹ́nu kọjá pé iye lójú ìdìbò náà lè mọ kọ̀ǹtró kò sákòsí kó àbí ṣàfihàn wọn kò lẹ́yìn rẹ̀ gba wọn kò lẹ́yìn rẹ̀ wọn lọ pàgọ́ síbi kan ọ̀pọ̀ ọ̀gá thousands ni wọn ẹ wá jẹ́ àwo ọ̀nà tí abdullá máa bá tó fi wú wọn lórí tó fi wú felix wọn sílẹ̀ tí àwọn kan fi rí nínú wọn pé táwọn ṣe kí ni ó kù díẹ̀ káàkiri wọ́n sì gbọ́rọ̀ sí lẹ́nu bẹ́ẹ̀ sì ni abdullahi àwọn abáṣetà ń sọ yìí o níjọ́ náà lọ́hùn ọjọ́ orí rẹ̀ kéré sọ́pọ̀lọpọ̀ bí ọmọ twenty something níjọ́ náà lọ́hùn àmọ́ tòun ti bẹ́ẹ̀ ó kúrò wá sílé. ìgbà tó débi tí wọ́n wà. àwọn tó pé wọ́n ń bá wọn jà nítorí pé ìgbà tó ti ń bá lè jà wọ́n ń bá abdullahi ọmọ abbas náà gẹ́gẹ́rẹ́ wọ́n ń bá jà tòun ti bó ṣe wá mà bẹ́ẹ̀ náà nì ọ wá bá wọn sọ àwọn ọ̀rọ̀ tó tutù wọ́n rán wọn létí àwọn dáadáa kan tí ò sí láàrin wọn ti ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n ń bá jà tí wọ́n máa ti bẹ̀ ṣe kẹ́ni àmọ̀pẹ́ni tó yẹ káwọn tẹ̀lé kí lọ sọ ọjọ́ náà lọ. abdullahi ọmọ abasi ni wàdàkálẹ̀tò àléyìn fi nísfin náà wọ́n ń kọ ìlú. ó ní mo dá àárín àwọn kàwárí jòjọ́ náà lọ́wọ́ ní ìdá ọ̀sán lásìkò tí wọ́n ń sun kọ ìlú là lọ́wọ́ òun tá a máa ń sùn láàrin zórí sí ásù ó ní fasalámùtò àlèyé mo wá sálámà sí wọn fakọọlù marihaban bíkà yabna abbas wọn ní máa wulẹ̀ máa rọra ilé ọmọ abbas fama jẹ́ àbíkà kí ló wá kí ló ṣẹlẹ̀ ó ní mo wá dá wọn lóhùn pé àtẹ́tòkùn ẹ máa wọ̀rọ̀ ó ní mo dá wọn lóhùn pé àtẹ́tòkùn mo wá bá yín mini indi ashabi nabi sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n rán mi wá bá yín àwọn ọmọ lẹ́yìn ànábì nìyí àwọn tán bá nàbì jẹ tí wọ́n bá a mú wọ́n bá a gbélé wọ́n tó bá a gbájò. àwọn tí àwọn pẹ̀lú ànábì jọ lògbé sí ayé ni tí wọ́n sì gbọ̀ látọ̀dọ̀ ànábì dàrẹ́ ọ̀tọ̀dọ̀ ọ̀run ti wá. wọ́n sì rí kódà mo wá àwọn tó rán mi wá àná ànábì ẹ̀gbọ́n. àna ànábì tó ṣe pé ọmọ bíbí ànábì tó fi ilẹ̀ sáyé ọmọ bíbí inú ànábì tó fi ilẹ̀ sáyé ti ń ṣe látọ̀dọ̀ ọkọ rẹ̀ ni mo ti wá bá ó láwọn tí mo wá látọ̀dọ̀ wọn yìí àléhìn nàzàlà lùkùrọ̀ hà àwọn ni wọ́n àlẹ́mú bí tá a wíìlì yìí àwọn ni wọ́n sì mọ̀ tó máa kùránì jù torí pọ́dọ̀ wọn ni kùránì sọ̀kalẹ̀ sí. bí wàá tó wọn náà fẹ́ bọ́ ọmọ ẹ̀ka ń bá apá rẹ̀ jà tẹ́lẹ̀ kí tí ń bá apá rẹ̀ jà ó ti ń la àwọn ìwọ̀n ń bù àwọn tó dínkù sórí ire tó dínkù ọ̀nà ọmọ ọ̀rọ̀ ọlọ́wọ̀n bá kà ẹ́ àwọn tí wọ́n fi kí wú sí ọ lẹ́nu àwọn tó ọmọ náà ọlọ́run nìyí ọ̀dọ̀ wọn ni mo àwọn ló ń kú báyìí abúlé àwọn sọ fún wa pé ọ̀hún alẹ́ ń bí tá a wí lè yìí àwọn ni wọ́n sì kùránì làwọn kàwárìgì tó tí wọ́n fẹ́ fi ṣẹ́kẹ́ni tí wọ́n fẹ́ fi kó lẹ́yìn àlì wọ́n sì kùránì kiri ìnìlẹ̀ ọkọ̀ ìlàlẹ̀mà ìnìlẹ̀ ọkọ̀ ìlàlẹ̀mà wọ́n ní kẹ́ni kò sẹ́ni tó ní ìdájọ́ tó kọjá kẹ́ni ọlọ́wọ́ bá dáa wípé àwọn onídìí ẹ wípé kò tí àlì fẹ́ ṣe tán fẹ́ fà àwọn èèyàn dájọ́ láàrin wọn àti mọ̀ إن الحكم إلا wọ́n mú àwọn àyà àwọn oríṣiríṣi àwọn àyà nǹkan mẹ́ta ni wọ́n tútù kùtù rẹ̀ wọ́n láwọn ọ̀gbà kí èèyàn dájọ́ torí pọ́lọ́wọ́n ba ló ní ìdájọ́ àwọn àlè sì fẹ́ pé èèyàn dájọ́ ló jẹ́ kí abdulhamid abbas ọmọ sọ fún wọn pé àwọn eléyìí gẹ́gẹ́ ni kùránì sọ̀kalẹ̀ lójú wọn. àwọn náà ni wọ́n sì mọ̀ tún mọ kùránì jùlọ. ẹ gbọ́ àwọn ni wọ́n mọ̀ tún mọ kùránì jùlọ. ọwọ́ sọ fún wọn olúwalẹ̀ ìsàfihàn kan mílíọ̀nù ahadùn. bẹ́ẹ̀ ni àwọn tá à ń sọ yìí ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ kóra yín jọ yìí kò sẹ́ni kankan nínú yín tó wà nípò yìí kò sí kankan náà sọ ábà nínú yín bẹ́ẹ̀ ṣe wà yìí. ọ̀wà ni léwu balẹ̀gà kún mọ́ ẹ̀kọ́ lò ní tí wọ́n ní wá bá yín fún wọ́n fẹ́ kí n sọ fún yín ní pàǹtẹ̀ ń sọ ni o àbí wọ́n ní fẹ́ kí n sọ fún yín ní pàǹtí wọ́n ń sọ ni o. wọ́n yóò gbàrú nàbì máa takò lò bákan náà wọ́n sì ní ìdí pé kí n fún ní information ní pàǹtẹ̀ yìí náà sọ nítorí pé wọ́n lẹ́yìn ìgbà náà wá sọ fún wa pé àkùbẹ̀rù ni mẹ́ta nàkọ́mọ̀tò àlà àsàhábì rasulillah sallallahu alayhi wa sallam wàbùnà àmìhì ẹ sọ fún mi kí ni ń tẹ́ rí kí ni tí wọ́n fi ṣe yín kí ni àwọn ń tẹ́ ẹ fẹ́ pọ́níṣì àwọn ọmọlẹ́yìn ànábìlélẹ́rí kí ni ń tẹ́ ẹ fẹ́ torí ẹ̀ pọ́níṣì wọn. bákan náà ọmọ ọ̀nkọ́ análuwa muhammed sallallahu alayhi wa sallam kí ni tẹ́ ẹ fẹ́ torí ẹ̀ bá wọn wí ẹ sọ fún mi. sẹ́ẹ̀rí pé ọ̀rọ̀ tábìlì àmà bá ti sọ láàrin kò sí tó fẹ́ wú sílẹ̀ ọfẹ́ wú ìjẹ̀rán ìfẹ́ ànábì sí àárín wọn ọfẹ́ wúlẹ̀ kí wọ́n lè tún pé àwọn ilé ìlọ́mọ̀ bá ànábì ṣe lóòótọ́ ah, fámílì ànábì mọ̀ làwọn eléyìí táwọn láwọn wá bá jà ṣé ìsúpà àti ń bá ànábì gan jà ànábì mọ̀ fẹ́ tá a fẹ́ ṣe yìí ó sì di oyé wọn pé kẹ́hìn lè tẹ̀ ń bá àwọn ọmọ ń kó ni o ọmọ nínú tó tún wá sọ fún wọn jọ́nà lọ́wọ́ nínú àwọn ọ̀rọ̀ tó sọ fún wọn ó ní ó ní fọ́kọ́ọ̀lá láwọn ó sọ fún wọn pé torí pé wọ́n fẹ́ mú àwọn èèyàn lẹ́rú sẹ̀gbẹ́ tó má bá àwọn mùsùlùmí jà ó sì kẹ́ni ó kó wọn lẹ́rú nínú ọ̀rọ̀ tó tó kó wọn lọ́mí ọbẹ̀ ó ní akẹ́sìbó wúnẹ̀ wọ́n máa kọ́ mọ́ àìṣá nígbà tí ẹ fẹ́ bá àwọn mùsùlùmí jà nísìn ẹ fẹ́ bá àwọn alẹ́ jà ìyá ayé aisha tí ń sì yàwó ànágbèwà muhammad tọ́lọ́ dẹ̀ ìyá ayé ni gbogbo àwọn ìyàwó ànágbè jẹ́ ṣé ẹ mú lẹ́rù ni torí kò sí ẹ̀sìn jáwé tẹ̀lé mú yàn lẹ́rù ṣé ẹ mú lẹ́rù ni wọ́n tẹ̀sẹ̀ ìlú na mí ha má tẹ̀sẹ̀ ìlú náà mingari ha wáyé ahomokun ṣé ẹ fẹ́ sọdẹ̀tọ́ látọ̀dọ̀ ìyàwó ànábì sọlọ́lá àríwọ̀sọ́lá ntẹ́ ẹ máa ń sọdẹ̀tọ́ látọ̀dọ̀ ẹni tó yàtọ̀ sí ìyàwó ànábì sẹ́fẹ́ sọdẹ̀tọ́ kí ni gánà ẹ̀rú kí ni ẹ̀ máa ṣe bẹ́rù ẹ́ ọ wọlé tọ̀ ni ó lò bí omi tí ò nídìí kọ gbàyọ̀dá rẹ̀ ò nídìí kọ sálámà o ní kánlẹ̀ èyàn lè gíní èyàn lò bí omi òjòlè sí àwọn ànábì nísìn nígbà tí ẹ lọ sóhun lẹ fẹ́ sọ di ẹ̀rú kẹ́ máa lò bí omi òjò pé àwọn ọ̀rọ̀ tó tutù lélẹ́yìí àwọn ọ̀rọ̀ tí ó kù wọ́n sáwọn náà mọ̀ káwọn ti fẹ́ kọjá ẹ̀sìn ọlọ́run lómìnira ló ń fẹ́ ni kò kò ń ọ̀sẹ̀ sí mọ́ ẹlòmí ò ní mọ́ tọ́ ìtí ọ̀wá ní pé wọ́n sẹ̀ sí nísìnyí wọ́n á ṣe kí ni ń pè sí wọn ẹnu sẹ̀sìn o ẹnu sẹ̀sìn o ẹ̀sìn ní kẹ́ẹ̀sì kí làwọn náà ṣe lójú ẹsẹ̀ àwọn thousands nínú wọn wọ́n ṣe kí ni wọ́n padà sọ́dọ̀ àlè wọn làwọn ò sí kíni mọ àwọn ò sí fàárì jìnnà bí ẹsẹ náà bá yẹn sọrọ ni ẹni tó bá fẹ sọnù wọn náà ní sọ ní sọrọ kìíní ọsọ lọnà tí ẹsẹ bí kíni tí wọn fi gbà lọwọ rẹ tí ó jẹ káwọn náà lè rí sísìn tán sọ eléyìí dẹ́ ni máa jẹ́ wọn máa nífẹ̀ẹ́ rẹ pé ah ìbádẹ́ ti sọnù o lágbájá ọmọ alágbájá lọ́lọ́run ló sábà bí òwúrọ̀ tó bá mi sọ níjọ́ náà lọ́hùn òun mo ṣe kíni ah. ọ̀rọ̀ yẹn ló mú mi wálé tí ìbá sọ̀rọ̀ yẹn ìbá sẹ́kẹ́rì ìbá kọjá là ẹ dàpọ̀ kọ́nà sí lọ́rùn gbogbo wa kọ́nà sí lọ́rùn gbogbo wa àwọn ìṣòro àwọn ọ̀rọ̀ báyìí láàrin ara wa láàrin ọ̀rẹ́ sọ̀rọ̀ láàrin ọ̀rẹ́ sí bàbá láàrin bàbá torí ọmọ náà lè kí bàbá mi ṣe báyìí náà. my daddy ẹsìn sí báyìí my dear daddy ẹsìn sí báyìí ẹ mo jẹ káwọn àdúgbò ládùúgbò yìí sì dáadáa ẹ ọlọ́run gbélé àdúgbò wàhálà yìí mo yà kọ̀ọ̀kan náà lọ mọ́ni wọn ni ẹran lọ ẹyọ ẹran lọ gbogbo wàhálà kó gbé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láàrin ọkọ̀ síyàwó. láàrin ìyàwó sọ́kọ ẹ̀yà máa lóru báyìí kọ́lọ́mùsà sí ní ọ̀rùn fún wa subhanahu wa ta'ala wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka